الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ẹni ló fẹ́ wá káàkiri ibi tẹ́ ẹ ti gbọ́ wa àkí wa káàbọ̀ sórí ètò wa ètò yín fikhul islam ètò kan ètò kan tẹ́tì máa gbọ́ wá sí oníyebíye látẹnu fadilatu Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ìgbà tó fẹ́ ṣàpèjúwe ọ̀rọ̀ tó ń sọ yìí ó ní bọ́lọ̀ bá fẹ́ sàánú yàn tó fẹ́ kẹ́yàn téèyàn bá wá ń ṣe fìnà ó dà tí èèyàn ń sèrìn àjò wọn ní Ìlọrin ní kéèyàn tó wá gba oore èyàn wá dé àfán lọ́bá ṣẹ̀ṣìná wọ́n ni wọ́n sì dá padà sí kankan wọ́n dá padà sí kankan tó padà sẹ́yìn jọ́kejì ó tún ṣẹ̀ṣìná wọ́n dá padà sí gbàgò bí wọ́n ṣe ṣẹ̀ṣìná síbẹ̀ náà ni yọ́ máa jìnà sí oore àwọn afáà nígbà mí ẹlẹ́ lómi ìtẹ́rì pé ń lówó sí o wọ́n ní ó lè máa lówó sí àmọ́ ìbáríkà nú owó yẹn ọlọ́run ṣe kí ni ọlọ́run ti gbà yọ sinema ń da ọ̀rọ̀ ìyàrú ni tọ́jẹ́ pé wàhálà ńlá ni nínú sẹ̀mí nínú àwọn àdáwò tó wà fún sínà òun náà ni alamurọ́dù kọlìbíyà àrùn ọkàn wọn ọkàn ó le ẹni bá ti ń ṣe sínà ọkàn rẹ̀ ó le lẹ́yìn náà òkùnkùn zulmatul qalb òkùnkùn wà ń bẹ̀ lọ́wọ́ ẹwọ́ ọkùnrin míì náà kò lè gbé fóònù ẹ̀ kalẹ̀ yọba gbé sákàkí wọ́n ní ọkà rò ní balẹ̀ máa torí pé ó ti ń ṣe sìnà lẹ́yìn náà Adamu Tofik ọlọ́wọ́ bá aláwò ní darí ẹ̀ lọ síbi tí oore rẹ̀ wà ibi tí dáadáa wà fún tó bá jòkó lẹ̀ báyìí ibi tí yóò ti rí dáadáa ọkà rẹ̀ ó sì máa sọ pé má lọ bẹ̀ náà pẹ̀ ní Adamu Tofik yẹn gbogbo tó bá fẹ́ ṣe èyí tí ó padà mú èyí tí ó padà sunkún mẹ́ ní ó padà mú ọlọ́kùn méjì lọ́wọ́ rẹ̀ kò ní sí taufik lẹ́yìn náà alàmọ́lọ́dọ̀ lọ́dọ̀ wíyà àrùn ara ilé ìyẹn sí ẹgbàjúmọ̀ náà wọ́n pẹ̀kan ní goloria wọ́n pẹ̀kan ní àtọ̀sí ẹlẹ́gbẹ̀ àtọ̀sí oníkíní kan oríṣiríṣi àwọn àrùn mí bẹ́ẹ̀ tí ò lókọ tọ́lọ́mọ fi ń kẹni tó wá ń ṣe sìnà ipò yóò lè sìnà ọlọ́run ta lọ́rẹ òsì ọlọ́wọ́ padà sọ́dọ̀lù yọ́ ma wá wá wá wá wá kó tó ná yọ́ ma wá wá wá wá kó tó lò ọ̀kan náà àwọn sálàfẹ́ sọ́lẹ̀ nínú àwọn ẹni rí ó ní gbogbo àwọn táwọn jọ gbé nílùú táwọn gbé táwọn sọ fún pé má ó ní gbogbo wọn ni wọ́n padà tòsí sí bashir zani belfakr wọ́n ní ẹni tí ń ṣe sinatí ò túwọ́ ẹ máa kò sì ní pẹ́ mọ́ nínú tí máa ń ṣokùnfà òsì fún yàn láyé oníkẹ́ ìmọ́sàgbèrè ayà kan táwọn fà mú wa lérí ẹ̀ ọlọ́run bá ní wàá ń kí ó láyé àmọ́ mínkù wọ́sọ́ àlè hin ọlọ́run ní ẹ fi ọmọ fún àwọn ọkùnrin tí wọ́n nídìí ìyàwó ẹ fà àwọn obìnrin ẹ fi fún wọn ẹ fà àtàwọn ẹni eré tó wà láàrin yín ọlọ́run ní yẹkúnnù fúkàrà ha ọlọ́run bá ní tí wọ́n bá jẹ́ tálíkà yògì ní ìmọ̀láwọ̀ mẹ́fàlẹ́hì ọlọ́run bá aláwọ̀ padà sínú fún wọn ọmọ rẹ̀ ti ń ṣiṣẹ́ ní ti ń dá jẹun ọlọ́run tètè fún ẹni tó ṣe ṣìnà ẹni tí ó fẹ́ yàwó ọlọ́run lọ́wọ́ ṣe náà fún ẹni tí ṣe ṣìnà kí ni ìdákejì ẹ̀ ọlọ́run ti ọ̀nà fún ni sóràtù anur aya 32 lọ́lọ́run tó sọ pé ìgbé ìtètè ṣèyàwó kí ni ìfẹ́ yàwó ní máa jẹ́ kọ́nà òtètè sí ọ̀pọ̀lọpọ̀ wa yín àwọn nǹkan táà lè dá sí tẹ́lẹ̀ nínú ayé wa nígbà tọ́bá ti ṣe nìká báyìí ọ̀dọ́ wọn sí àwọn àwọn àwọn pé wọn ò ní fẹ́yàwó sí o ah, ó sì lówó díẹ̀ tó lè fi tọ́jú oní òun ọ̀tí ìrùn lówó púpọ̀ ọ̀hún ṣe ní oní tó lè fi jẹun ó sì nílé tó lè gbé fẹ́yàwó wọ́n fi ogun lẹ̀ fọ́lọ́hun ọlọ́run ti promise ń gbé pé wọ́n padà sí kíní wọ́n padà sí náà fún ọ. àdébùsọ̀sọ́là ni lamudan halifa iṣẹ́ tó fi kọ́ mi ata yóò lè nú bi ha sinna ò ní gbajúmọ̀ nílùú kan tó fi di pé wọ́n tún wá fi ń sakọ láàrin ara wọ́lá òjá àti bí ọlọ́run ọba aláà yóò ràn ibi fún wọn àlẹ́tẹ̀ lámùtẹ́kùn mọ́dọ̀ ti fi àṣìláàfihìn àlẹ́dínà mọ́dọ̀ àrùn tí wọ́n gbọ́rí nínú àwọn ìtàn bàbá wọn àwọn bàbá bá wọn àti òṣì tí wọ́n gbọ́rí nínú ọ̀ràn wọn ànábì ọlọ́run fi kàn wọn gbogbo ẹni tí àwọn tó bá ti kódùn sìnà wọ́n tó wá fi ń sakọ wọ́n yóò lè lóbi á ni pé kọ́ ọmọ sọ fún kejì pé sọ́rọ́ ọmọ tí ń lọ yẹ òun ti lọ́dọ̀ rẹ̀ ìyàwó lágbájá àwọn ti dọ́dọ̀ ẹ̀ wọn ò tún fi pamọ́ mọ́ ipò gbogbo ìlú yìí ẹ̀sọ́bọ̀ tọ́wọ̀ ti dọ́dọ̀ ẹ̀ bí sí lọ yẹn mo ṣe bí sí lọ yẹn ọ̀sẹ̀ tọ́lọ lòun dọ́dọ̀ ẹ̀ ẹ̀tún sọ dọ́dọ̀ lẹ́nu àdébì ló wá ti rí bẹ́ẹ̀ ọlọ́run wa da ibi sílu náà ọlọ́run wa da òsì sílu náà wọ́n wà wá wá wọn nírí wọ́n sádọ́ sádọ́ àdọ́ nígbà mọ́ ẹ̀dàkùn torítọ́ ọlọ́run lè lè túbá o àdúgbà àdúgbà àdúgbà ń gbá wọ́n lọ ń sẹ́lọ̀ ń kọ́rọ̀ o wàláhì àdúrà ń gbá o kùránì ń ṣiṣẹ́ o wọ́n ní kó túbá láàrin wa àtọ́lọ́wọ́ bá láà ẹ̀yọ́ miami inú àdáwò tí sinamá ń bí israf òun ìnápa ẹni máa ń sí ṣòwò síná kò sí etí ò lè ná lérí ìgbádùn ìṣẹ́jú mélòó jẹ́ máa ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú márùn-ún ó lè gbogbo dúkìá rẹ̀ kalẹ̀ ee ó lè gbé mọ́tò kalẹ̀ ẹni tí bá ń sọ òṣìná wọn ní yọ́mọ náà náà pa obìnrin tó gbowó òṣìná náà owó ní bó ṣe kọ́pọ̀ tó kò ní sálùbáríkà ń bẹ̀ ẹ̀yọ́ máa yá mi àtàfákòkò òsárì wọ́n ní àdáwò tí tó máa ń fà á tí èyàn bá ń ṣe ṣìná òun náà ni pé ilé máa ń dàrú bọ́kọ bá ti ń ṣe ṣìná ìyàwó náà gbégbá rẹ̀ tí máa ní ọ̀nyá ní yóò ní ibi wọn náà yíyàn tọ́ba ti fẹ́ kí ìyàwó rẹ̀ ń yàlè ìwọ náà máa ṣe kí ni ìwọ náà máa ń yàlè tọ́ba fẹ́yàwó fẹ́yàwó mọ́ sì jọ pẹ́ pápápá àpàdà wá sí òjì lẹ́yìn ọdún mẹ́ta àpàdà sí òjì lẹ́yìn ọdún méjì ṣìnà lọ fẹ́ máa ṣeun tọ́ba fẹ́yàwó kejì fẹ́ pápápá kéde pé ọmọ wa fi gbé ẹ̀mí tòun gbé lẹ́nu lé tani bá sọ̀rọ̀ ìyàwó àfẹ́sọ́nà ni ìyàwó àfẹ́sọ́nà lóṣù kan lóṣù méjì oṣù mẹ́ta oṣù tí ń jẹ́ bẹ̀rẹ̀ ní Islam bọ́ba ti rí ìtàn tẹ̀lé ra yín ṣe náà fi àdáka méjì bọ́yá rẹ̀ dàbí ọ̀dà kọ̀ọ̀bẹ̀lọ́nkọ́lọ́hún tọ́ sọ́nà lẹ́yìn ọ̀sẹ̀ méjì kẹrẹsẹ̀ nìka mo fẹ́ mọ mo fẹ́ mọ rúwà tí ma wù ní olè mọ́ ó dìgbà tó bá délé kó tó mọ rúwà ẹ̀ ẹ̀bá àjọ mọ́fù fọ́dún kan olè mọ́ wáyé òṣìlú ṣẹ̀dá àkíyàn máa pẹ́ pé mo fẹ́fẹ́ àwọn ẹ̀wọ́n pẹ́ torí ọmọ pẹ̀ ọ́ ẹ máa ṣẹ̀fẹ̀ ò ń dẹ́sọ̀nù torí kò tó fi igi láàrin kò sí ni igi ni ó mú òun yàtọ̀ sí ẹlòmíín náà ìsúsọ ìdí yẹn kọsọ́ra rẹ̀ wọ́n nílé ma ń dàrú wọ́n lóbìnrin ọ̀dọ̀ mọ́lẹ̀ ah ẹ̀dàkùn èyí ya wa èyàn sísà wa ẹmọ́ ya lé o mọ́kọ̀ rẹ̀ bá ti ma ọ̀dọ̀ mọ́lẹ̀ o wàhálà tó ń sàtẹ́jọ́ yìí àṣẹ́tánì ti ṣe kíní ó ti bàjẹ́ mọ́ lọ́wọ́ bọ́bá kọ́ ọmọdá ní ọwọ́ wàhálà bọ́bá kọ́ ọmọlẹ̀ arákùnrin yẹn ó ti kó sí wàhálà ìwọ náà tó máa nágàwọ́ mẹ́ àìmọye obìnrin lè tọ́jẹ́ pé ṣìnà ló gbé góòlì ọkọ di sí ayé rò dí balance dárọ̀ yìí kò sí lè bá àbí tó bá túbá lọ́dọ̀ ẹlọ ìkan burúkú kí ní ẹ o ìkan burúkú ní o wọ́n ní ọkọ àtìyàwó tí a máa ti ń fura ṣìnà láàrin ara wọn wọn ní nífẹ̀ẹ́ ara wọn sanwó rí ẹ̀ tẹ́yàn fún lóúnjẹ tẹ́yàn fún lómi tẹ́yàn agbókó tó ń yọ́lẹ̀ dà ẹ̀kàn ma gbogbo ṣe ayé pákáleke ọ̀rọ̀ tí ó yẹ kọ́ fàbínú ọmọ fàbínú torí ẹ̀ méjì kò sífẹ̀ láàrin yín lẹ́yìn náà ṣìnà máa fa kéèyàn ní ẹ̀jẹ̀ lọ́rùn ṣìnà máa fa kéèyàn lẹ́jẹ̀ lọ́rùn bọ́kùnrin àtobìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn tí ọkùnrin mìíràn tó wá bọ́kùn obìnrin yẹ sọ̀rọ̀ obìnrin yẹn lè dá wàhálà lẹ̀ láàrin ọkùnrin méjèèjì tí wọ́n sì para wọn irú ẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa ṣìnà máa ń fa kéèyàn máa ṣẹ́yún ọmọ lóyún máa yín lọ́wọ́ ẹni kọ́ lọ́lẹ̀ iṣẹ́ ibi wọ́n ti ń ṣẹ́yún lọ́mọ bá gbọ̀rún lọ ẹ̀yìn máa yẹ irú ẹ̀ tá a ti mo tún láti ọmọbìnrin kan sí òsìjọ́ tí ìrànlá tiẹ̀ àwọn alájì mà òsìjọ́ tí ìrànlá tiẹ̀ pé tí omi ò ní máa gbọ̀yàn bàbá ẹ̀ ti kú òun nìkan ló kù fún yẹ̀ òun nìkan náà lóṣù tó wá ní pé ó tún lọ skúù tí a gbé báyá tó bá ṣe wá di pé ọlọ́kọ̀ àbó ń ṣiṣẹ́ ìkan máa rọgbọ fún yá gẹ́gẹ́ bí pé ọmọ máa ṣe dára sóbi ẹ̀ ọkàn lóyún lójú ọ̀nà ni olóyún bí wọ́n ti ń sẹ́yún lọ́lọ́ ti kò tí ìyá o ó dìgbà tó bá ṣe o oúnjẹ téèyàn tó bá ti ṣe tán láti jẹ séèyàn máa ń ṣe jàmá yóò bàjẹ́ yóò wéṣì yóò wéṣì lẹ́yìn náà ẹlòmíì bí wọ́n ti ní àwọn lóògùn ọmọ lóyún ló ní bí mọ́ láyé kò ní bí mọ́mọ́ ẹ̀ kò ní bí mọ́mọ́ wọ́n sọ wọ́n hàn tó hàn tó hàn tó kò ní gbọ́ wọ́n sàdúrà sàdúrà sàdúrà àní tí ọ̀dọ̀ má ti kú mẹ́ ọlọ́mọba aláà kọ́lọ̀ mọ́ dánwà wo lẹ́yìn náà ọmọ ma ń dàpọ̀ arábìnrin tó bá lé ọkọ méjì àbó ní ọ̀rẹ́ méjì ọmọ ma ń ṣe kíní ọmọ ma ń dàpọ̀ àmọ́ àwọn nǹkan nínú àwọn èèyàn tí wọ́n padà wá túbá tó jẹ́ pé arákùnrin yẹn sọ pé ah imam ká pé irú àwọn wà síbáyìí làwọn bá ń gbọ́ tẹ́lẹ̀ ní abúlé ọba ti ṣẹlẹ̀ ọmọ rẹ̀ obìnrin ó bímọ wọn ò mọ bàbá ọmọ yẹn ọmọ sí ẹwà bèèrè pé dákùn bàbá mi ń kọ́ tó bá dọjọ́ alẹ́ sẹ́ lọ sọnù ní abẹ́ ló kú torí pé àwọn tí wọ́n pàdé lọ́dọ̀ ọmọ rẹ̀ obìnrin wọ́n yẹ ṣe méjì mẹ́ta gbogbo wọn padà kọ́ pa àwọn káwọn ṣe kí ni àwọn káwọn lọ́mọ ọlọ́run ní sọ́lọ́ yín bẹ́ẹ̀ o tó obìnrin ní ọmọ ìwé ọmọ ọmọ rẹ̀ báyìí yóò sì máa sunkún kí ló dé ìyá a ní ọmọ ìta àwọn èyí ń sẹ àwọn bàbá ẹ̀ àwọn àbànújẹ́ tí jòkó tìyàn tẹ́yìn ó ronú títí tọ́jọ́ gbéde kílọ́fà ajẹ́mà nígbàtí ọmọ ọ̀farabalẹ̀ anábì ní gbogbo èyíkéyìí obìnrin tó bá ilé gbé ọmọ wọlé ọmọ tí è ṣe ọmọ nù léyìn ayùmọ́ra àti àdìkálàtà àlàkọ́ mi máa lè sàmínà hùn fàlẹ́ sàtìmínà láàbí ṣẹ́yì kò ní nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́mọ kò sí nǹkan kan láàrin wọn àtọ́lọ́mọ wà láàrin ìrìkílẹ̀ òjẹ́nàta ọlọ́run sì ní misali jẹ́nà rẹ̀ gbogbo ọkùnrin tó nàbà sọ pé arábìnrin oyún ní mo fura sọ èmi kí mo ní ó sì fẹ́ fi hàn lè mà ní òun náà ló fún lọ ọwá ní kìí sọ oyún òun mọ́ ọwá yá ń sọ̀rọ̀ ilé yìí ó sì ń wò orí pọ́mọ òun náà ni ihtajaba Allahu minhu wa faddahu bihi ala ru'usi khalaiqi min al-awwal wal akhirin arábìnrin ẹbí mata ọwá sọ fún arábìnrin pé oyún sí náà ni ibi ìyẹsọ máa wọn ó sì mà pọ́mọ òun ni wọn ni arákùnrin yìí kúrò lára gbogbo ẹ̀dọ́ ọlọ́run látara bẹ́ẹ̀ kádàkùn torí tọ́lọ́run ọba wa ẹlòmíín kó máa lè ní ọmọ rẹ̀ kí ń kó látara ìrìnkú ní tíyàwó ṣe kíni tí ń rìn ọkùnrin míì ti bí ma sí ilé onílé òun náà sì lọ́bì kó ma yọ́ lọ́bì kó ma ẹgbẹ́ fún ìyàlọ́ yọ́ lọ́bì kó ma ọ̀tẹ̀lẹ́ ní sì kó ma tí wọ́n bá wá lọ lè mà e, ilé ayé dàrú àbẹ̀ ní dàrú ó ṣe sìnà ọlọ́run ọba aláwọ̀ ní fúnyàn nímà ìmọ̀ yẹn ọlọ́run ṣe léwọ̀ èèyàn ní màmá owó kò ní lójútù bọ́bá wá ká kò ní yé tọ́bá ha yọ́ ha tì zaka ọlọ́run gba ọpọlọ lérí ẹ̀ lẹ́yìn náà karatu nas ọlọ́run aláwọ̀ sọ́dẹ ní yẹ̀yẹ́ láàrin àdúgbò tí wọ́n bá ti ká ọ wípé ọ̀n bá ẹnìkan sùn ládùúgbò àbí láàrin ìlú kò sáwọ́ aṣọ tó lè wọ̀ tó lè fìtì ẹ mọ́ bọ́ọ̀bá ti ń lọ náà ẹni yẹ̀yẹ́ ni ẹni yẹ̀yẹ́ ni ẹni àbùkù ní bí sí lọ yẹ kò síyàn lára ẹwọ lórí burúkú ni ó ọba dóbìnrin náà ni àwọn yọmọ náwọ́ ìgbéyànṣe lárábìnrin yẹ òun ma wá báyà ọkọ tòun bọ́pàdé ẹ̀ nídìí odò oyé yọ́bàjà bọ́pàdé bí ìyàwó yọ́bàjà torí pé kó sì rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ òní ní ìmá kò sí owó tó lé ní òní ní ìmá èèyàn mo ti sọ aburú tó wà nínú sinna mo ti sọ bó ṣe burú tó àtàwọn àdáwò tí báyà ń bẹ̀ igbó láti wá yọra wa kúrò wọ́n ní alákọ̀ọ́kọ́ òun ni àdúrà òun náà ni kíni jama ọmọ sí fúnra rẹ ọmọ sí fáwọn ọmọ rẹ ọ̀dọ́ kan lè bá nẹ́bọ̀ Muhammad sallam ó ní ra mẹ́sà yọ̀ǹda fún mi ọ̀dọ́ ni ó mẹ́sà yọ̀ǹda fún mi mo fẹ́ máa bá àwọn èèyàn sùn mo fẹ́ máa bá àwọn sẹ́sìn ní Madina kan yọ̀ǹda fún mi torí ó wù mí láti máa bá àwọn èèyàn ṣẹ̀sìnà wá yọ̀ǹda fún mi ànábì ni a ah, kí yọ̀ǹda fún abóhùn àtò hébùlẹ̀ omi ka wọ́n náà fẹ́ kán bá ya tiẹ̀ náà sí ọlọ́wọ̀n ọ̀fẹ́ o kẹ́nìkan ya tòun o ànábì náà bẹ́ẹ̀ làwọn èèyàn náà wọ́n fẹ́ kẹ́nìkan bá ya tàwọn lásìpọ̀ wọ́n náà mọ́lọ́dọ̀ ẹ lómi ànábì sọ̀rọ̀ ànábì ní àwọn èèyàn náà wọn ọ̀fẹ́ ká máa bọ́mọ obìnrin tàwọn náà ṣẹ̀ṣìn náà ṣàǹgbọ́n ànábì ti bọ́ pọ̀lẹ̀ sọ̀rọ̀ nígbìyàn tí wọ́n ọ̀fẹ́ tí wọ́n kórìíra àwọn ilé tí wọ́n náà kórìíra ẹ̀ ní tí ń bọ̀ ọdún jẹ́ yẹn oyé àmì nǹkan tí wọ́n fẹ́ yẹn àwọn wa lẹ́gbàdé wọn náà ti gbọ́ wá sí kò lè sábẹ́ ọlọ́run lókun kò lè túbá lórí gbogbo èyí tó ti sékéré èyí tó ti ṣẹlẹ̀ tó lọ́wọ́ ọlọ́run ọba aláàkúrẹ́ jìn anábì gbọ́ ní aláhùnmá tọ́sọ̀rọ̀ kalba ọlọ́run tó ti sọjá lẹ́nu ẹ̀ṣẹ̀ ni rẹ̀ tó ń gbà tóun jáde ó ti jẹ́ pé àdúrà ìyọ́n mọ̀ sáde ọlọ́run àdúrà ta kàyí náà ẹni tí ó bá láàrùn yí lọ́kàn torí wọn lè ta oògùn àrùn yẹ lọ́sibítù oògùn àrùn tí sọ́hun wọn lè ta ní ọ̀dà àwọn kẹ́mìsì àrùn ni àdúrà tá nábì ṣe lèyàn máa ṣe kí ni lèyàn máa ṣe ọmọ èèyàn tí máa rìnrìn kùnrin ẹ̀fì lè lẹ́nu tó bá fẹ́ máa rìnrìn kùnrin lọ́kùnrin àbí lóbìnrin látara bẹ́ẹ̀ ọlọ́run bá wàlá yọ padà wá sànú ẹ̀ àdúrà alẹ́ ẹlẹ́ẹ̀kejì ó náà làwẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan ẹni tára rẹ̀ bá ń gbé púpọ̀ tó wá di pé ṣìnà lókù kọ́ máa gbà ọ̀rẹ́ púpọ̀ ọlọ́run máa fà wọ yẹn yóò máa fi sànú ẹ̀ lẹ́yìn náà kó lè fẹ́yàwó tó bá di pé òun ti nídìí ìyàwó ẹ ti dè fẹ́yàwó lẹ́yìn náà kọ́ máa máa wo gbogbo àwọn nǹkan tí ó máa jílẹ̀ bí àwọn eré tàgbé tá yẹn àbí music àwọn akọrin kò sẹ́nìkan tí ó máa wo àwọn olórin tí ò ní fẹ́nà ṣìnà torí aṣẹ́wó ni wọ́n fi ń jó bọ́ra mo ṣe dúpẹ́ fún ọ̀kan nínú àwọn ọ̀dọ́ nílùú yìí tí máa ń ṣe kinní lọ́kàn bẹ̀rún ẹ̀hẹ̀ mo pè mọ́ bẹ̀rẹ̀ mo nídàkùn mọ́ ṣe kinní yìí máa o sórí kìíní tó ń gbé fáwọn èèyàn tí wọ́n wò yẹn ọ̀n dá wàhálà alẹ́ sínú ìlú ni ó ó sì gbọ́ sí mi lẹ́nu mo wá bẹ̀rẹ̀ ọ̀nkọ́lọ̀ ní ó tó bá délẹ̀ kọ́lọ̀ bá aláàkọ́bà pèsè àṣìṣìkì tó lágbára fún àṣìṣìkì tí ó mú gbàgbé gbogbo dáhùn yẹn kéèyàn wà láàrin ìlú kọ́ kíṣẹ́ ti wà sí kíṣẹ́ ti kùráhùn gbogbo àwọn aráàlú náà ni wọ́n máa gbọ́ wà sí wọ́n dẹni ọlọ́run téèyàn máa ń ta kíṣẹ́ ti àwọn olórí burúkú láàrin ìlú ọbẹ̀ sọ àwọn tó wà nílùú olórí burúkú ni ìtumọ̀ rẹ̀ nù nítorí pé tí wọ́n ti ń ra wọlé bẹ́ẹ̀ ní kálukú ọmọ kásánbẹ̀ ẹ̀kẹ́ ẹ̀sìnwó lè yọ́gbà tó yẹn wo aṣẹ́wó inú ilé táwọn ọmọ náà jòkó tìyàn ọmọ rẹ̀ ti yà ìfọwọ́ mọ́lẹ́rẹ́ tó ló ti wo ojú ẹ̀yọ́ kí kówó tí wọ́n ti wo ojú ẹ̀yọ́ kówó abẹ́dìde ó jẹ́ pé tẹlifíṣàn wa gan gíní kan táwọn máa wo àwọn tẹlifíṣàn tẹlifíṣàn yẹn fi owó ara rẹ̀ rà fún rẹ̀ eré tí wọ́n ṣe ń sìn eré ọkùnrin bóbìnrin sùn obìnrin bọ́kùnrin sùn ni gbogbo eré tí wọ́n ṣe ń sìn bóòlù ọmọ rẹ obìnrin tí wọ́n wọ ọkùnrin tí ń lọ́mọ obìnrin ọmọ obìnrin náà ara tiẹ̀ náà ti ń ṣe kí ni ara rẹ ti ń move wípé a ah, kó ló ṣe ọkùnrin kan tí ó máa lọ́mọ òun náà báyìí ní tí máa ń ṣẹlẹ̀ nìyẹn o ló fi jẹ́ pé àwọn òyìnbó tí wọ́n kẹ́kẹ́ ní ẹlẹ́ àwọn báyé jẹ́ nítorí wọn lẹ́sìn ẹni bá ṣe ṣìná yóò jìyà lọ́run ọlọ́run bá aláàlọ́sọ bẹ́ẹ̀ tí ó bá fẹ́ jìyà lọ́run yóò jẹ ṣẹ̀ríà láyé yóò jẹ ṣẹ̀ríà nílé ayé ẹni bá fẹ́ ṣe ṣìná kọ́nà tí ipò ìyà ń bẹ lọ́run tí ó bá fẹ́ jẹ tọ̀run ó jẹ ṣẹ̀ríà láyé kí ni ṣẹ̀ríà tilé ayé ṣẹ̀ríà méjì ni tó bá jẹ́ pé nǹkan náà mutasawijin àwọn méjèèjì wọn ti lọ́kọ̀ọ́ wọ́n ti níyàwó àbí wọ́n ti lọ́kọ rí àbí wọ́n ti níyàwó rí àmọ́ kò sí lọ́dọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìyẹn dáńpẹ̀ ní abilékọ gbogbo àwọn ìyẹn ìtíṣẹ̀rí àgbékalẹ̀ wọn náà ni pé kí wọ́n lẹ̀ wọ́n lóko táwọn èèyàn mẹ́rin bá ti rí níbi títí sùsì mẹ́yẹ ẹni àkọ́kọ́ yọjú orí kìí sí pé ó rí wọn lábẹ́ aṣọ o àbórí wọn nínú yàrá o ọ̀tọ̀ nìdíyà yẹn bàbá bálẹ̀ àbí bàbá àwọn létò àdúgbò wọn lè na lẹ́gbàá àbí kí wọ́n ti mọ́lé ẹ̀hẹ̀ tó bá rí lábẹ́rún ìyàwó ìyàwó àmọ́ pé a fẹ́ dá ṣẹ̀rí àṣìná fún ọkùnrin ó rí ọkùnrin mẹ́rin ipe wọ́n rí kálàmù nínú kòkó tàdáwà eléyìí ó rí eléyìí náà ó rí wọ́n ti pé

ọmọ ẹrú tọ́jú èèyàn wàlídà ọmọ ẹrú tọ́jú èèyàn ìfún yóò sì kejì ọgọ́rin ewúrẹ́ pẹ̀lú ọmọ ẹrú tọ́jú èèyàn kó o fi yọ̀ǹda ọmọ mi kó o níbi ṣìnà tó ṣe yìí kó o fi fẹ́ríjì ah, ó ní bàbá wábi àwọn èèyàn wá ní à ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ kọ́ yẹn o lọ́rọ̀ ibà anábì anábì mẹ́màdínà o anábì wọlẹ́sì náfṣì bí yẹ́dì yìí mọ́fẹ́ ní tẹ́mì ní ń bẹ lọ́wọ́ rẹ̀ búra láàkìdì yá nàbà ìnákùmá yìí dájọ́ láàrin yín sin kìtàbìlá pẹ̀lú tẹ́rà ọlọ́run alìwàlídà ọmọ ẹrú yẹn wọ̀lgánàm àti ọgọ́rùn-ún ewúrẹ́ yẹn rúdà alek lọ́lẹ̀ padà ṣẹ̀rí àkọ́yìn ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ ní pé wàhálẹ̀bù ọmọ rẹ wọ́n nà ọgọ́rùn torí pé kò tí níyàwó wọ́n tẹ̀ gírí ibò am wọ́n wà lè kó nílùú tọ́wà yẹn yóò lè lo ọdún kan nílùú tọ́wà jìnnà kápẹ́ yẹn ṣe sìnà nílọrin lápẹ́júwe wọ́n wà lè lọ bí Kaduna àti Kánò yóò mọ̀ lè wá ẹnṣẹ́ tó fi jẹun lọ́hùn àfi ká máa fowó ránṣẹ́ sí lẹ́yìn ọdún kan náà padà wọ Ìlọrin padà torí pé kí gáàpù lè wà láàrin wa ti ọmọ yẹn torí pé tí wọ́n bá nàtán tó bá tún ronú pẹ̀ yóò tún lọ lè bá ṣìnà lágbára púpọ̀ kèédèdè kú lẹ́mìí àfi pẹ̀lú àdúrà anábì ní ọ̀sẹ̀ rẹ̀ anábì ní ìwọ unais okudu ilẹ̀ amúrata hada lọ́lẹ̀ bá ìyàwó arákùnrin tó dékúlẹ̀ yìí tọ́wà ń lé tí wọ́n bá lásìpọ̀ fẹ̀yìn ní tààrà fàtí fàtí jùmọ̀ lọ́lẹ̀ bí pé ṣé bẹ́ẹ̀ ni ẹnìkan kò rí wọn gbà yẹn kò sẹ́ni tó jẹ́rìí kò sẹ́ni kankan tó rí wọn àmọ́ tọ́ba ti ṣe lóòótọ́ ó ti unais ẹlẹ́ lóko wọ́n sì dọ́dọ̀ arábìnrin yẹn wọ́n bí anábìnrin kan wá béèrè pé ṣé ọ̀sẹ̀lẹ̀ lóòótọ́ láàrin wọn àtàwọn yìí ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní àṣetáni ló lo àwọn ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì mú jáde wọ́n fa jáde nínú jàlùbáàbù ẹ̀tọ́wọ̀ wọ́n dẹ̀ lẹ́ lóko títí tó fi jáde láyé ẹni bá ti ní ọkọ ìtí ọlọ́run ọba aláàní ká ṣe fún nìyẹn àmẹ́ni tí ọba tí níyàwó tóun jọ́dọ̀ ó yé ọgọ́rùn-ún ṣe kí ni ni wọ́n náà bọ́yọ́kùnrin àbọ́jọ́bìnrin ọlọ́wọ́ba aláṣọ nínú Al-Qur'an Al-Karim ọlọ́wọ́ba ni azani yàtọ̀ wazani oníṣìnà lọ́dọ̀ lóbìnrin wazani àbò oníṣìnà lọ́dọ̀ lọ́kùnrin fájìlìdò kulla wahid minhuma mi'ata jalida ẹ̀nà wọn lẹ́gbẹ̀ ọgọ́rùn wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah ẹ má já àánú ṣe yín o ẹ̀sìn ni o dinillah ẹ̀rì in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ̀lé wọn pé gbọ́lọ́ngbọ́ gbẹ́jọ́ àlùkìyàmọ̀ gbọ́ tẹ́lẹ̀ wọn kò jẹ́ ìkẹ́ àmọ́ ń bọ̀ ẹnà wọn o ẹsẹ̀ mọ́jà nù ó so yí lẹ́yìn náà tẹ́bà náà wọn wà lè yẹ́ ṣàdì àdábáhùn bá tán ìfàtún mílẹ̀ mọ́mìnì ẹjá wọn yàn wà ń bẹ́ẹ̀ ẹ̀pẹ̀rù lé wọn lérí bóyá kí jimá tán lágbèjúwe á lọ síbi tá ti arákùnrin yẹn náà wọ́n fún wọn náà ọgọ́rùn nígbà tá a ti ṣe bẹ́ẹ̀ fún wọn wọ́n ti pẹ̀sẹ̀ yẹn rẹ́nu àmọ́ tó wá jẹ́ pé ìyàwó ilé àbí ọkọ tó ti ní ìyàwó ilé sẹ́wọ̀n kóhùn ti nìkan tí ló tó wá ń ṣe sìnà sí àhà ọlọ́run bá ní ọyẹ kó kù láyé tabasi wo lóòótọ́ oyé ọ̀nà tí yóò bá gbé gbà ní ọ̀dá ẹni tí máa ń yàwó ẹni lálẹ́ kiri yóò bá máa ń ṣe fún magun ni torí yóò bá máa ọkàn jẹ́ pé dé ọ̀nà tó ń wá gbà yẹn ni ọ̀dà torí pé mọ́gùn ìbẹ́ àrìjànú ń sẹ́ ni nǹkan tí ó tí ó láyàn mọ́lẹ̀ tó yàn ò rí ẹ̀hẹ́n ogun nìyẹn ìyẹn ti ní ìyẹn ti wárà lọ́wọ́ pẹ̀lú èṣù ọlọ́run ọ̀fẹ́ ìtọ́lọ́wọ́ bá aláàfẹ́ òun náà ni pé àwọn èèyàn náà ni wọ́n lẹ̀ lóko tí tó fi jáde láyé máìz ọwọ́ bá anábì olóhùn sọ̀sìn náà anábì ní sọ́ọmọ tó ń sọ oníbẹ̀ẹ́ni anábì ní ẹmú máìz ẹ̀lẹ́lẹ́ lóko àjùhà níyàwó obìnrin ọwọ́ bá anábì olóhùn sọ̀sìn náà

ọwọ́ já búrẹ́dì lé lọ́wọ́ ọjá búrẹ́dì lọ́mọ yẹn lọ́wọ́ ọwọ́ ni mọ̀mọ̀ tún dé tọ̀fíìrì ní fọ̀mímọ̀ ìfẹ́ pàdé ọlọ́run pẹ̀lú tí mo sẹ́yìn àdébíyà ni ọmọ yìí kéré ó ní ó lè dá jẹun fún rẹ̀ ṣọ́rípò náà ní jẹ búrẹ́dì fún rẹ̀ àní mo fẹ́ máa lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run lè fọ̀mímọ́ kí má wọ ọ̀nà wọ́n sì wá mú lọ wọ́n sì wá lẹ́kùn fún òun náà wá jáde láyé ọ̀rọ̀ sì náà kọjá bá fẹ́ràn o ọkọjá pé ayé ń sí ẹlé ìbìnà máa ṣe àìmọ́ya wọn tí wọ́n ṣerú ẹ̀ àmọ́ nínú àánú ọlọ́run ayà tí ń kàgbẹ̀yìn nínú àánú ọlọ́run òun náà ni pé ẹni bá ti ṣe rí tọ́wọ́ wá pinnu pé òun ò ṣe mọ́ èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ṣe pààrọ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nìkọ́ra sọ ọ̀tọ̀ ni kéèyàn ó pé àdúkò nípò ìyẹn kọ́ ọláǹfààní àǹfààní àti ṣe wà fún ọ wá pinnu pé òun ò ṣe mọ́ ọlọ́ọ̀bá aláà ń sọnù Kùránì Karim ọlọ́ọ̀bá ni wala yaznun wa man yaf'al dhalika ẹni bá ń ṣe ṣìnà yalqa azama yóò pàdé ìyà lọ́rùn yudha'afu lahum al-'adhabu yawm al-qiyamah ìyá tiẹ̀ á ní àdìpẹ̀lẹ̀ rẹ̀ á àdìpẹ̀lẹ̀ ìyà fún lọ́rùn yawm al-qiyamah tó bá dijọ́

fàúlà ìkà ìbádìlú lọ́ọ̀sọ̀ ìyá àti asanat ọlọ́run bá lóun wọ́n fèrè jì wọn gbogbo àwọn àṣìṣe wọn wọ́n wá yí padà sí dáadáa fún wọn gbogbo àtọ́ ìṣẹ́sìn náà wọ́n wá kọ́ síbẹ̀ wọ́n kọ́kọ́ parẹ́ ó ti yé tí wọ́n ti parẹ́ tán sáwọn àwọn ti parẹ́ nì kò sí nǹkan sánbẹ̀ mọ́ ọlọ́run bá pé gbàtẹ́yìn kọ́ lọ́n farùn ọlọ́run bá ní yíbà dìlú sayyi'atihim hasana bàdálà ni pé ibi ni ibi ni iṣẹ́ ẹbú rẹ̀ wà wọ́n fi kọ́lẹ̀ ní àwọn àparí yóò wá di funfun kò ní sí nǹkan mẹ́mọ́ ọlọ́run wa ni wọ́n wá ní fílẹ̀ ní funfun lásán wọ́n wà ní kọ́ kọ́ dáadáa àwọn dáadáa tí ò ṣe wọ́n kọ́ síbẹ̀ Allahu gafura rahima o lẹ́yìn náà wọ́n sì wá kẹ́ ọ ìkẹ́wàá dé gbogbo orí rẹ tó ti lọ yẹn ọlọ́run dá padà iyì tó ti lọ ọlọ́run dá padà àrísìkí tó ní tó ti tó ti há yẹn ọlọ́run fẹ́ padà àlàáfíà tó ti lọ ọlọ́run dá padà torí tó ń bá ti fìrí jọ kún ọ̀kẹ́ olóko ibi tọ́lọ̀ wá kù sí ni pé ta ló fẹ́ túbá ta ló fẹ́ túbá ibi tí sọ wà ní ọwọ́ abẹ́lọ́n kọ́lọ̀ ń fún ọ ní kò lè túbá torí èyí tó máa ń bẹ́lọ́n pé ọlọ́run mọ́sàgé ń túbá gbogbo àwọn tó wọn bá rìn òní bá wọn nìmá lẹ́yìn náà àwọn irinṣẹ́ tọ́wà lọ́wọ́ ní tó lò tó wá jẹ́ kó fóònù ní lọ́wọ́ fi ṣe fìtínà yẹn lọ́lẹ̀ wá fóònù mi tọ́mọ sí kí ni tọ́mọ lò tó tó bá tún bá tọ́ bá fi fóònù ọmọ ìyàtí fọ́tò rẹ̀ tó fi lẹ́yìn ọ́ padà padà síbẹ̀ kọ́lá yẹn lè kókó ládùúgbò torí ẹ̀ ipẹ́ ẹ̀gbọ́ ọ̀fẹ́ kókó ní mi mọ̀fẹ́ nìṣíwájú síbò mi ibi sí rí mo ní mo ti túbá ìtúwò ìṣìtánù tó dàmílà mú èyí lè torí ibi ìgbòdè wá sẹ́mbò mi ọlọ́wọ́ bá lóhun ṣetán láti ṣàforíjì agbé ọ̀rọ̀ yíwá nítorí gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí òdodo bóyá àwa tí a ń gbọ́ mi sìn àbáwa tá a padà máa gbọ́ mi lẹ́tà Allahumma inni abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika madi fiya hukmuka adilu fiya qada'u أسألك بكل سمع ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أهدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أنت جعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلها حسني وذهاب أمي برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Komarudin Yunus Akórèdé tá fi pàdé wa à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.